وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أبا أبو الله عليكم بكره هو الزيتون وكمبان هو محمد صلى الله عليه وسلم والعمد للعاصي فضل عنه قدم حديث طاب العمد والعاصي قال قل لا تلبسوا علينا سنة نبينا صلى الله عليه وسلم ọlọ́gà ìṣúná Ànábì sallallahu alaihi wa sallam ìmọ̀dà àwọn ọmọ wa lójú o. ó ní ẹgbàdo ọmọ ìwọ́lájì ìwà tó fi wá ọgbọ̀n gbọ̀ngàn àbùkà àtúnṣe àṣà wa. wọ́n ní ẹrúbìnrin tí èèyàn lé tí wọ́n súnmọ́ olókùn ní ọmọlúwàlà ìyẹn pé ẹrú yàn tí wọ́n wá súnmọ́ tóbi pé ó ti bímọ fún wọn. ìwọ̀n yóò báyìí ọlọ́kùnrin ní ìwà ọmọ yẹn àwọn ni ẹni tí ìgbà mẹ́ta pọ̀jù wà ẹni tí àwọn tó fi àpò yìí dà ẹni tí ó bímọ fún yìí ti so lówó rẹ̀ nígbà tó bá kú ó ní ewu arábìnrin yìí ó lọ sí ẹgbàá tiẹ̀ náà ló sì pé oṣù mẹ́rin àti ọdún mẹ́wàá. رواه أحمد وأبواه وابن ماجه وصححه الحاكم وعنه الدار قطن بالاتفاق حديثه أثر أحمد الدعوات àti àbùdáwùd ibn Majah afárá hakim wani hadithu náà hadithu wa láàfíà ni bó yẹ pé afárá àgbà òkú àwọn sọ pé hadithu yìí lọ́kùtò ní kọ́dọ̀ hadithu ní ìlànà. المهم ìkan tí hadithu yìí sọ fún wa ni pé ẹni tí ó jẹ́ ẹrú tí ó gbóná fún ẹni tó gbólówó rẹ̀ nígbà tí olówó rẹ̀ bá kú ẹ̀ òun ló ṣe àìgbà ọ̀pá àti fún ẹni yẹn. èyí tó sì jẹ́ gbogbo èyí tí ẹ tó jẹ́ ọmọlúwàbí ó ṣe òní olóṣè tó ṣe oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá. الله تعالى بالصواب وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم هذا الصلاه الاخر Thank you. kọdún ní ìyẹn àlékàkù ọ̀dọ̀ ẹni tí ó tíráàmù ni ó sì dé ìyẹn bá ń sí àgbé nígbà nǹkan tó ń bọ́ láti ìrìnàjò tó mọ̀ ẹ̀yìn ẹ̀gbà àlékàkù síwájú sí ọlọ́run ọ̀ẹ́kùn sáà tó lọ. ẹ̀kú tá a lọ bá parí ọdún wa náà a máa ń gbọ́ gbogbo a sì máa lé a lọ fún <laughs> èyí ò ní kí nìkan ní nǹkan ọdún náà hàn lókè ẹ̀jìnà sí i. àwọn tó kálukú náà ní tiẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ni ẹlòmíì ti níwà burúkú lọ́wọ́ tí màá dàpọ̀ mọ́ ẹ̀sẹ̀ tí ó sún náà ni. àmọ́ tó gba oníkójọ́ pé ojú ò dánú wa wa kí súnà gbà lọ́wọ́ wa ìdí ìsọ́nkìlẹ̀ alùsùnà nù alùsùnà súnà tán sọ ìlànà ní Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà kánà bí tọ́ kánà tọ̀wé àwọn àdìgbò ìlànà tó àwọn kọ ìlànà tó dáa ni àbá wa ni pé èyí tó ń bẹ lọ́wọ́ tẹ̀tẹ́lẹ̀ sí ọ̀dà òun la fẹ́ gbé kalẹ̀ níta fún kan aráàlú súnà ni pé a fẹ́ tọ̀ ìlọ́nà àdínábì ìtàbá ìlànà kan táwa ń tọ̀ tẹ́lẹ̀ àwa ìkúnà ìlànà táwọn ẹgbẹ́ máa ń tọ̀ lé léyìí àwa dọ̀bù tó wa àwa tó kàlẹ́ Muhammad ìtumọ̀ aráàlú súnà nù kéé ti kéé wá dẹgbẹ́ hàn wá ti máa ń rí ọ ní mọ́sálásí o àbí tó wá ti fi hàn gbọ́n lẹ́ o àìsíwájú á lo ìjáàbò ọ̀dà alùsùnà náà lọ à kọ́lá máa ń pè ọbẹ̀ so ìtọ́kẹ́kẹ́ alùsùnà ni so kọ́lá bá kí ó sọ̀rọ̀ fún wa nípa rẹ̀ ẹni tó máa wù àfúgbà ni àà wọ́n á gbé wa lómi mọ̀ṣálá ló gbómi lọ́nà òbí nílẹ̀ bá sì gbé wa ní oníná àgbẹ̀ gbóná kó yára náà ní kò dákẹ́ yẹn máa sọ bẹ́ẹ̀ kò dákẹ́ yẹn máa sọ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam òní tó dá olùkọ́mọ́ tó bẹ́ẹ̀ bá ti yẹ bá sí ọ dáadáa nípò náà ṣe ṣe bẹ́ẹ̀ bá wá àdá sí ọ ìwọ máa sí àdá sí máa dáadáa nípò pé lọ́kọ̀ fún Allahu ta'ala àlàbí sọ́wọ́ ọjọ́ ti lọ́ba náà. alùsùn náà ni. Ah. ọ̀là ọlọ́wọ́ sàánú. ọjọ́ tó lọ kò sí àlàó lẹ́kùn náà. mo rí sẹ́ ìsọ́lá fẹ́rẹ̀ ìsọ́lá lóòótọ́ ẹ̀rọ bínú ọ̀rọ̀ méjìlá fà gbére ẹ tó jẹ́ ìyàwó tó jẹ́ christian ta ni jáwẹ̀ nítorí pé àbí láwẹ̀ ah èèyàn kò yẹn lè jáwẹ̀ o wallahu ta'ala ọmọ ìyá wa làwọn ẹbí sọ tí ọmọ ìyá yẹn mùsùlùmí tó bá pè é wallahu ta'ala sọ náà ẹlẹ́ẹ̀kejì nípa kí n sì há mi eh, àwọn afá ní ẹni méjì ọ̀rọ̀ méjì lórí rẹ̀ so àmì ìfọlọ́lá fi àwọn ọlọ́run ta àlàm òun ní pẹ́ẹ́pẹ́ àmì tiwa àti ìmáàmù àtàwọn kan kí lẹ́yìn ìmáàmù kí àmì wọn papọ̀ ẹ̀ka eh, ni wọn papọ̀ ọlọ́run ta àlàm. ẹni tí ó fún ní bí àgbo àbí nǹkan tí yàn ń lò ẹ mú kẹlẹ́yìn tí ọba fi lè mú ẹ̀ẹ́ta ńjọ náà o àwọn ẹ̀mọ̀ wá wùtì wùtì wùtì wùtì à ṣọ́ra bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó wá ní à lápòjú oníṣẹ́ ní táwọn fi ṣe ju fúláwà náà ní ẹsẹ̀ fúláwà sì rèé tó bá gbé kalẹ̀ àwọn yóò máa wá síbẹ̀ ó máa wá síbẹ̀ ó máa wá síbẹ̀ ó sọ yìí àwọn ajé yìí <laughs> èyí tó yín ni àwọn èso yìí eléyìí rí ìwọ kò tán lè gbàgbọ́ wọlé fún yàn ẹ pé irú bàbá yẹn rẹ̀ ó jòkó náà ni oyin la gbé kalẹ̀ yìí irun fúláwà la balẹ̀ yìí àwọn èèyàn wa different area àwọn wa ọtí papọ̀ sábà mú àwọn owó yìí náà tá a lòpọ̀ tá a ti báyìí tá a bá mú àwọn ọmọ wa bá wa náà ibi tó ti máa ń gbà wọlé fún yàn lò kò sí gbà wọlé fún mi. ànábì fẹ́ràn akú bàbá sallallahu alaihi wa sallam alábi fẹ́ràn àlómà rẹ̀ tákò kẹta ń bẹ tí ẹ̀ lè máa mú tí ó jẹ́ ọ̀rọ̀ pé pé àwọn ẹ̀mọ́ á sábà yàn à anábì ò ní gbàgbé àdúgbò fún wa bó ti fẹ́ràn wa tó tí ó bá ní sè é tó délé akéèyàn jìnà síbẹ̀ irú ẹni báyìí wá rè tí yẹn ń kọ́ sọ́dọ̀ rẹ̀ àwọn tí yẹn ń kọ́ lọ́dọ̀ rẹ̀ yìí iṣẹ́ tó fẹ́ lé kan sí pẹ̀lú ẹ̀sìn ni ó dá kéèyàn wá ẹlòmíì tí máa fọ́ ẹ̀rọ tí nítorí pé tí àbárẹ́ni tó fẹ́ ní àgbọ́yé tó súnmọ́ bí ẹ̀yìn nígbà yìí wọ́n dàgbẹ́ lè bù kọ́lẹ́jì àwọn èèyàn kan máa kọ́ sọ́dọ̀ rẹ̀ mọ́. àwọn settlement lọ ìpínpẹ́ tí mẹ́rẹ̀mẹ́rẹ̀ ti yẹn ó lágbára gan ẹni tí ìbá ṣe alùsùn náà tó máa ń ṣòro nǹkan báyẹn ó lágbára àwọn òní máa fẹ́ mọ kíní kankan àrẹ lélẹ́yìí sẹ́fẹ́ àwọn fẹ́ẹ́ máa ronú pé kíláà tó lè gbé fáwọn èèyàn kíláà tó lè gbé fáwọn èèyàn kíláà tó lè fáwọn èèyàn yóò fi wá ronú pé ah, gbogbo yìí rèé kí ló fa tó ní kọ̀mọ̀dún kọ̀mọ̀ àìkúnyà irú tẹ́ báyẹn a ní prophetic medicine àwọn òòsàn lẹ́bùn Muhammad ẹ tó bá nínú nípa súnà tó ní bẹ̀rẹ̀ ọ̀nà àwọn owó làwọn wá bá àníkó ti jáde ní ìdíje ńlá papọ̀ kọ́dọ̀ òní ń pé nọ́mbà kò yẹ kán papọ̀ mọ́ra wọn bóyá náà dókítà dáa sọ náà ní sẹ́gbẹ́ tìlísì tó ọlọ́kùnrin sàmánà wa kí ló sábà fẹ́ẹ́ kí abùdé irú sẹ́bà yẹn ní àwọn fẹ́ kọ́ kó jẹ́ pẹ́ẹ́n bá jẹ́ erin súnà tó sì gbọ̀wọ́ náà òun ni kéèyàn kọ ojú àìní ọ̀dọ́ rẹ̀ nítorí pé àwọn tó máa ń rà lọ́wọ́ wọn wọ́n ti dùn pé ìwòsàn alábòmínú yìí náà sọlọlọ ẹni wọn abalẹ̀ wọ́n ti ẹni wọn balẹ̀ pé àwọn bá ti mú un léyìí àwọn èèyàn wà àwọn àfọkànsí pé èèyàn yìí ti gbé wọn jáde kó ní ìsìlámù wọn rọ́wọ́ ní orúkọ pé àwọn wá sunna alẹ́ Muhammad sọlọlọ sọlá ó dá púpọ̀ so kó má jẹ́ pé irú wa kiri wa yóò máa ta bẹ́ẹ̀dì mẹ́sìn wàláì ẹni tí o bá ti alùsùn náà kò yẹ kó máa kó máa tánú kọ́ bá wọn o kó àti ẹgbẹ́ tìlẹ̀ sí i so àmọ́ alùsùn wọn wo àwọn àwọn àwọn yẹn ti di pé ọ̀nà tẹ́lẹ̀ fi owó ni orí kó wọ́n rí kọ́kọ́lọ́kọ́ wá di ẹ̀yà àṣẹ nígbà èdè yóò rà mọ́tò mi báyọ̀ lọ́wọ́ yára sí yóò yóò kọ́ lé mi kẹ́kálukú yóò mọ̀ so kò wọ́n wá tí wọ́n fẹ́ pò pé alùsùn náà bí kèsì alùsùn náà ikú ẹ gbọ́ polówó àwọn àmì ní olùwọ́gbó inú yóò sì bàjẹ́ inú yóò bàjẹ́ pé ẹwà yẹn tó ń sọ àwọn èèyàn báyìí pẹ̀lú ní orúkọ ìwòsàn anábì àwọn kan sì ń bẹ láyé yìí sẹ́ pé ọ̀la ẹ̀sìn ẹ̀rọ ti ń gẹ̀ẹ́sì àwọn èèyàn ẹni tí o bá ti ní kan ṣe pẹ̀lú àdúrà àti ẹni tó bá ti ní kan ṣe pẹ̀lú ilé ìwòsàn a ìkan sí àwọn èèyàn lólé ṣẹ́gẹ́ ti sì kan sí àwọn èèyàn ẹ wọ́n ń sọ pé lóko ànábì ẹni pé lóko ànẹ́bí yẹn ti jẹ́ kí ni àwọn yóò sọ́ra iná òun ó dùn lóko ànẹ́bí yóò sọ́ra wá so ló fi jẹ́ pé ẹni tó fẹ́ ṣe òun kan báyẹn so gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó ní ẹ̀sìn tó sì lè sunú kúrú pé tó o bá sọ́ra yóò kó nǹkan mi wọnú nǹkan yìí kọ́dọ̀ olùkọ́ olùwà fẹ́ kó ààyè bá súnmọ́ àwọn kan rà ẹgbẹ́ ẹni kò sáà ti rí gbọ́dọ̀ ti rí yìí àwa kan bẹ ní ọgbọ wa àbáyẹ tuntun nǹkan máa forí jù wọn àbáwọn ó dàgbà dáa pọ̀ ó gbọ̀ǹkan yé ní ọdún náà nǹkan tá a máa ń sọ bí kàmá ti dàgbà tó ó jẹ́ nìkan tí máa ń máa ń pawọ́ dà ta lẹ́kì ní jálàbí. ó wá dijọ́ kan nínú máa ń ta abakawda tètúùn títí táàmù à ń polú mi à ń ti lẹ́bù bàbá wa pè mí. Ah, ìtọ̀ máa ń takò wá pé ká má sì mọ́nà tó ṣe yìí pé ìwé ni ìwé náà ti ṣe ìtọ́rí náà àmúntẹ́rì ìtọ́rí yìí ànábì sallallahu alaihi wa sallam ló jù rẹ̀ fún wa. sọ́kẹ́ ti fẹ́ sọ́kẹ́ bẹ́ẹ̀ ti sàtàkùn ní. ok ó wà ní pé ń bọ̀ láti jù rẹ̀ ẹ̀sọ́ òkúkọ́ yẹn mẹ́rù wa. mo wá ní ẹwọ ewé lóyún zètún olúwa ní wàtíì wà zètún. mo tún wá wá ti sàwọ́dà ànábì ní afáàtì sàwọ́dà yìí ẹ́ gbogbo ẹ̀ bá mú fún ni òkúrù kan ní ọ̀ràn ewé sídìrú sọ́kúrú kan lọ́jà ti jẹ́ ànábì ló ó ní ẹmú owó sídìrú kò ní ẹmú owó ewúro owó sídìrú ànábì tó kánábì kú yìí kò lẹ́ni ewé ànábì ní ẹmú méje rẹ̀ ànábì ju ilé rẹ̀ ìyẹn ń ra àyàn nu. bọ̀dù nísìnyí ẹ máa gbọ́ ẹmú owó kéde kan ẹmú owó kéde kan ẹmú níbi sí náà ànábì náà sẹ́kẹ̀tì ní sọ ó yẹ kí wọ́n wà fẹ́ẹ́ rí kí ó yẹ kí wọ́n àwọn tí wọ́n ń ṣe mọ̀mọ́yá tí ó nàìjíríà gbàá ó gbolè ó gbọ̀lẹ̀ ṣùgbọ́n gbogbo ló ti wọ nàìjíríà padà wọn ti fẹ́ pa àwọn fẹ́ǹsì ìfẹ́tìmẹ̀tì yìí so wọ́n ti kó wàá fúri kálukú wàá fúri láti máa ṣe wọ́n wàá kí kàwé bọ̀. so in fact àwọn tó bá jí oṣù náà tó ń ṣe orúkọ báyìí kí wọ́n gbọ́ tí wọ́n ti tó dá sí o. kọ́dà wọn fẹ́ kọ́ yẹn ẹ ọlọ́run sàmànà ọgbẹ́ ti láti yíwa wọ́n láwọn olùtajà wọn kò wí ní oṣù kéèsì wà fẹ́ kí a bọ̀ ọlọ́wọ́ sàmọ̀nà wa tó wọ́n yín tẹ̀ ń ṣe kí ní ẹ̀kú wọ́n gbọ́tẹ̀ ṣe lórí ẹ̀ tí ó fi já sí pé kìí ṣe bí súnà ní bá kó bẹ́ẹ̀ ọjọ́ ẹni tí ìbá sálù súnà kò yẹ kó máa tà bẹ́ẹ̀ ẹni tí ìbá sálù súnà kò yẹ kó máa tà àwọn kìkan ló bọ́mọ̀ yàn lọ́wọ́ ni ọlọ́run kà mọ̀nà wa subhanaka allahumma wa ta'ala asala la ilaha illa anta bada so information ẹ ma àwọn ẹ̀kọ́ ni ma ẹ ti yàrá ẹ lọ́kàn ẹgbẹ́ information sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì padà tó gbọ́ wàláì ìfẹ́ ọdún ti kéde ni àmọ́ sì tún ní àwọn ìmọ̀ràn míì náà tí ẹnìkan ní kí n gbà wá but uh, pẹ̀lú gbọ́nà èyí wọ́n gbọ̀la sẹ́rí ti ilé ìtàn sọ yìí wọ́n ní táwọn yẹn tó ń ṣe ní ìsìn tẹ́lẹ̀ ń gba fóònù lọ́wọ́ yàn àwọn ní lọ́wọ́ dájú báyìí táwọn bá ti dájú jáde ìwò kí òun jẹ́ ni táwọn bá ti jáde báyìí wọ́n máa ń gba lọ́wọ́ yàn àwọn ọmọ ọgbọ̀kadà lọ wọ́n kàn pákìtì lẹ́gbẹ̀ẹ́ ni so tó ń tẹ́ bá ti rí àwọn èèyàn tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti ń bọ̀ wá tẹ́ bá ń lọ dájú ẹ̀ ń bọ̀ wá mọ́sálásí ẹ̀ ń lọ dùkan tẹ́ bá ti rí àwọn ọlọ́kadà ti ń bọ̀ ẹ̀ ti bọ́ sí kọ̀rọ̀ fún wa. ó léyàn lórí o ó gbéyàn kó gbéyàn o ẹni tó lè ẹ̀yàn ti bọ́ sí kọ̀rọ̀ àbí kéèyàn ti pàpàpàpàpà kéèyàn rìn yìí débi tí àwọn èèyàn wà ṣẹ́gbẹ́ tí ó ṣe ọlọ́run ní sọ̀rọ̀ wa ní ẹrú olè so àwọn ṣẹ́kẹ́ ti ṣe bọ̀tí orí ti ti dàmẹ́sàn ni ẹ máa ń máa ń gbà jáde èyí tó ṣe lóṣù ìdájí ẹ̀sà lọ́nà mọ́sálásí ṣẹ́kẹ́ ti ṣe so ká máa tó kálà àwọn mọ́sálásí máa so ká máa sọ́ra wa kọ́là kó má jẹ́ pé àwọn mọ́sálásí náà kó má jẹ sọ́dọ̀ bá ti di pé ọ̀rìn lọ́mbì kan tó fẹ́ jẹ́ kọ̀rọ̀ ọ̀rẹ́ nìkan tó yí kó nígbà tẹ̀lé náà ni wọ́n bá ti kọ́ yára bọ́ ti débi tí àwọn èèyàn wà tó bá débi táwọn èèyàn wà kọ́ra tẹ̀síwò bọ́ọ̀lù ọgbọ̀n náà bọ́ọ̀lù fẹ́ padà ní gbọ́ọ̀rẹ̀ so ká máa so tó yẹn wà bẹ́ẹ̀ kí a gan lásìkò sí àwà yìí so gbogbo ọ̀nà ní káàsọ tẹ́lẹ̀ sí gbogbo ọ̀nà láyé fún wa owó yìí kò sọ́wọ́ mi bá àwọn gbogbo ọ̀nà fẹ́ wa àwọn èyí tó bá gbọ́ ọ̀nà aláàlí irọ́ wọn ní aláàlí gan ti ó ti kò aláàlí gan aráàlú gan wọn so ilẹ̀ aláàlí ti kájọ ti pẹ́ ọlọ́run sàmànà wa ẹ̀sìn ìjọba kùnlọ́ ọ̀kẹ́ra ẹ̀sìn ìjàre àwọn táwọn ọmọ àwọn ọmọ wa náà ẹ̀yà máa iwájú kọ́kọ́ ń tọ́mọ́ sí ọ̀pọ̀pọ̀ o alẹ́ dàlà fún ìhàmìlì ṣẹlẹ̀ ilẹ̀ ilẹ̀ àdọ́dọ́